ẹkúlé làkàrà lé o ẹkú ọ̀nà làákérò ọ̀nà ọdẹ ọdún bí ẹ̀yin tèmi hmm, ọ̀rọ̀ tá a bára wa sọ pọ̀ lẹ́nìí iṣẹ́ sá ti délé bó o ní sẹ́ how is work today how is your day going torí òní ò tí ì lọ òní ò tí ì parí bó o ní ojú ọjọ́ lọ́dọ̀ yín ẹ̀yin tèmi káàpàṣà ẹ wọlé sórí ètò ẹ jẹ́ ká jọ ṣètò lálẹ́ yìí ń dájọ sọ́pọ̀ ń tó ń jà rìnrìn ó pọ̀ àwọn èèyàn bí mi pé ṣé mo ti àgbàgbé Mohbad náà nù láíláí kò lè ṣẹlẹ̀ nítorí ti Mohbad ló yẹ ká fi síwájú ṣùgbọ́n a sọ torí oríṣiríṣi nǹkan ló tún lu jáde ó ń lu jáde torí ọlọ́run ni abetí lu kárabi àjèrè mo kí gbogbo wa pátápátá mo kí wa tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí atológun tológun àtẹ̀yìn tí ẹ̀ mọ́ ọ́n ṣèbò i greet you too all our english speaking audience gbogbo yín náà la we give we, we give thanks to god uh, almighty adúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùnmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọlọ́run tó dá wa sí di àsìkò yìí ọlọ́run tó ní kí bẹbẹ ọmọ ọbẹ ọlọ́run tó ní ká mọ̀ wà láàrin àwọn alààyè bẹ́ẹ̀ ṣe ń wọlé hùn mo rí yín ń kí tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí tológun tológun ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá mi lọ́ọ̀gùn tí ẹ ti béèrè pé kẹ́ bá ń lọ́ọ̀gùn kẹ́ bá ń láìkì ẹ ti ń da lọ́ọ̀bù bò ẹ ti ń da láìkì bò ẹ rojú mi láìpẹ́ ṣùgbọ́n gbogbo ntẹ́ ń wò lójú òran yìí gbogbo ntá jọ yànnàná àwọn kan tiẹ̀ ti sọ mí di Mr. yànnàná ẹ ṣe ẹ sọ mí ló kọ <laughs> wọ́n ní Mr Bobby Mr yànnànà àmọ́ yànnànà ẹ̀ náà ni analysis làwa wà fún èdè Yorùbá lásìmọ̀ sọ àkọ́kọ́ mú ti bàbá wa Sunday Igboho lákọ́kọ́ mú lò gbogbo ohun tó wà lójú òran yìí ń láàmọ mú níkọ̀ọ̀kan torí Yorùbá bọ̀ wọ́n ní ìkọ̀ọ̀kan la yọsẹ̀ lẹ́kù ẹ̀yin dàbá sì gbọ́ Yorùbá ah, ó dáa ó kù díẹ̀ káàtó àmọ́ tá a sì sì sùnmọ́ àmọ́ ju ègbó tàbí pidgin àmọ̀jù eh, sí láàárín these are all the things wey we go talk together we go, we go follow join hand join mouth talk together this night uh, we go torchlight them one by one uh, the first one na Igboho we congratulate our Yoruba uh, frontier our Yoruba warrior Igboho Oòṣà ọkọ ìkọkọ fẹ lọkọ Àmọ̀tẹ́kùn ọkọ àwọn àtìláwínú ọkọ àwọn Fúlàní Eh, akínyìn Ìgbòho sáfi bọ́ọ̀dì sí uh, Germany is now in Germany eh, wọ́n ti wà ní Germany pẹ̀lú àwọn ẹbí wọn ah mo yin arábìnrin yẹn tó jẹ́ ìyàwó ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá mi love ten bá mi like o ẹ rí pé kò dúdú ni mo lò lálẹ́ yìí kò sí nǹkan tó ṣe mí mọ̀ ń dára ni bá sí báyìí àràmúdá eh, ẹ jọ̀ọ́ bá mi pín program yìí kó lọ fà nínú ayé káwọn èèyàn tètè wá join wa mo mọ̀ pé ẹbẹ̀ mí inú yóò sẹ̀ mọ́ délé ni mí ìbóyá nu mọ́tò lẹ́sìn wà ẹ̀ torí tráfíkì Èkó ṣùgbọ́n ìdá ìsílẹ̀ Èkó Ah, ta ló ń fi mí sí ẹ̀yẹ ń bẹ̀ wọn kò sí ìyàwó Zakiya tó yẹn lẹ́ fi mí sí ẹ̀yẹ ẹ̀yin dẹ́ sílẹ̀ kò kò sí tráfíkì Èkó nìkan tráfíkì wà Nàìjíríà àbí tráfíkì wà ní Kwara ni ṣé tráfíkì wà l'Ọ́ṣun àbó wà ní Ọ̀yọ́ kò sí áà tráfíkì mọ́ ń wà lọ́yọ́ o mọ́ ń wà ń bàdàn mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ó ti délé bẹ́ẹ̀ bá sì tẹ́ẹ̀ bá sì ti ìdélé ayọ̀lẹ́ délé gbogbo tí a sọ lé bàbá wa kórìíre á gbogbo ọmọ Yorùbá kú oríire pátápátá ẹ̀ kì í ṣọmọ yorùbá nìkan tó wà nàìjíríà o àti nílé lóko lẹ́yìn òde àwọn kan wà ní brazil tọmọ ń claim pé yorùbá làwọn táwọn náà ṣe ṣẹ̀ṣẹ̀ gbogbo yín pátápátá la kí àlólódì ah, kan oríire ló jẹ́ fún wa o ìjà àti ìjà agbára ìtumọ̀ ẹ̀ ni wípé ìmọ́lẹ̀ wà lẹ́yìn àtirọ́ bọ́n ṣe òyìnbó àwọn olóyìnbó ló máa ń sọ pé there is light after the tunnel lẹ́yìn àtirọ́ bẹ́ẹ̀ mọ̀ pé àtirọ́ tá a fi ń rọ epo bá a bá wò ó sàkún ẹ̀ lọ ìmọ́lẹ̀ máa ń wà ní ibi pooro ẹ̀ láti parí sí ẹ̀yìn odi lọ́hùn ìmọ́lẹ̀ náà ló ti ń fi hàn wípé Yorùbá Nation ń bọ̀ kíákíá àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ rìn tẹ́ tọ́ àwọn bàbá wa àwọn tí Ọlọ́run fi ṣẹ́yìn rán tó sì rí bẹ́ẹ̀ ẹ rántí pa ti sọ̀rọ̀ nípa bàbá wa Sunday Igboho rí ẹ̀yin èèyàn wa iná lẹ́ta wa lólobó wípé ẹjẹ́ a sọ fún ìjọba kan bá wa tú Sunday Igboho lẹ̀ àwa náà sì fẹnu sí i bó ti ẹ̀jẹ̀ pa sọ́ńgbà náà wípé tíjọba ń lérò nígbà yẹn ni wípé báwọn bá tú lẹ̀ àwọn ti Ìgbò náà mọ̀ béèrè ọmọ àwọn tó wà lákàtà àwọn ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ láyàn pín ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ wọn kì í sì ṣe Nàìjíríà náà mú Sunday Igboho sí. Eh, àwọn ará Benin Republic kò sì jọmọ́ n tó wà ní ọ̀rọ̀ Nàìjíríà wọ́n ti ẹ̀ gbá àwọn tí ń wá kiri ní Nàìjíríà kan fẹ́ mu wọ́n gbà wọ́n gbà wọ́n láàyè láti fọwọ́ kàn títí tí ilé ẹjọ́ kan bàdàn tó fi dájọ́ wípé n táwọn ará bí ìrè ṣe nílé Sunday Ìgbòho nígbà yẹn kò lẹ́tọ̀ọ́ kò bófin mu eh, wọ́n sì ní wọ́n sanwó tanràn eh, àwọn náà tún jẹ bàbá wa Sunday Igboho lówó báyìí ilé ẹjọ́ nìkan kí ìjọba Nàìjíríà kan sanwó fún Sunday Igboho bàbá ń bọ̀ láìpẹ́ gbogbo ẹ̀yin aláìsọ aláyọnu sọ ẹ̀yin ìka ẹ̀dá gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá ọ̀tá Sunday Igboho tẹ́ tún ti ń gbé káàkiri wípé kò tó bẹ́ẹ̀ kọ́ wá Nàìjíríà kò ṣe kò ṣe àá ah, ah, kí ló dé tá a sì rí báyìí èèyàn ṣe tú ó ṣe kúrò nínú ìdè tí ọ̀pọ̀lọpọ̀ yín tí ó jẹ́ wípé <laughs> ọ̀pọ̀lọpọ̀ wa tá a jọ mọ̀ sí tá a sì bá débẹ̀ torí abánidá kì í bá ní débẹ̀ ó níyàwó ó lẹ́bí òun náà ń lọ́mọ ẹ jẹ́ kí bàbá wa Sunday Igboho kán sáwọn ọmọ wọn àwọn ẹbí wọn ẹ báwọn kan ní ti ń fara dà látijọ́ ẹ báwọn kan gan ló kàn ẹ àwọn kan gan ló kàn gbogbo à ń pariwo gbogbo àwọn tí ń pariwo yorùbá nation yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn kò dénú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn yín mú wọn bá ti sọ yorùbá nation tán wọn á tún yín mú wípé ẹ mọ̀ tanra yín ẹ kí ló dé ẹ jẹ́ kí a fẹ̀dọ̀ lórí òróǹro lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ mọ̀ tún mọ́ pariwo babó ń babá mọ́ o ẹ jẹ́ kó sinmi ó sẹ́ ẹ̀ jáde ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kan sinmi dáadáa pẹ̀lú àwọn ọmọ wọn ń tèmi kan tiẹ̀ gbọ́ lídé kan fúnra wọn lọ́ọ́ lídé kan ṣe fàájì pẹ̀lú ìyàwó wọn arábìnrin try ah behind every successful man there is a success there is a successful woman torí failure ò lè dúró ti ọkùnrin kí ọkùnrin náà soríire a jẹ́ wípé obìnrin tó bá dódò ọkùnrin tó fi soríire ohun tó wà lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tó dúró ti pẹ́típẹ́tí pẹ́kípẹ́kí a jẹ́ wípé obìnrin náà ó kóríire ran ọkùnrin yẹn ni so èmi ò wá yí òwe ń padà táwọn èèbó mọ̀ ń pa wípé behind a successful behind every successful man there is a successful woman torí bí ọba wà successful tóun náà jẹ́ alábọ̀dé tóun náà jẹ́ ẹni tó ti fẹ́ẹ̀lì ọkùnrin tó dúró tìun náà ó fẹ́ẹ̀lì o so adúpẹ́ lọ́wọ́ ìyàwó Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń mọ̀ wọn ni ní ẹnu ọjọ́ mẹ́ta tí wọ́n fi bàbá wálẹ̀ bàbá ti wà ní Germany wọ́n ti ń jayé orí wọn ìyẹn ni ọ̀rọ̀ ti Sunday Igboho adúpẹ́ ìkejì tá mẹ́nu lé ni ọ̀rọ̀ ti Davido Davido láti gbọ́ wípé adúpẹ́ o torí wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí odidi ọmọ ni ẹbí Davido àti Chioma tí wọ́n sọnù sọ́wọ́ ikú òjijì ní ọdún tó kọjá nínú omi omi tán mọ̀ ń pè ní swimming pool àbí kí tán mọ̀ ń pè tí wọ́n ṣe sílẹ̀ máa ń pín program yìí kò sáwọn lórí show yìí ọ̀rọ̀ mọ̀ wá lórí ti Mohbad ọ̀rọ̀ wà lórí ti Mohbad justice for Mohbad ṣì ń lọ lọ́wọ́ ẹ mọ́ rò pa sùn o àsùn àwọn ọ̀rọ̀ kan ń jẹyọ etí ọba ń lé etí ọba lóko ṣùgbọ́n ẹja sáré mẹ́nuba gbogbo àwọn ìsínwẹ́wẹ́ẹ̀wẹ́ iná á kí ẹbí Davido náà pé adúpẹ́ o pé Ọlọ́run ti fọ̀pọ̀ rọ́pò omi tí ó dànù níjọ́sí Ọlọ́run ti bá wa gbé àgbè míì ẹ̀ẹ́dẹ́jì làǹtẹ̀láǹtì ẹni Ọlọ́run wa fi rọ́pò fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ ọ kì í ṣe ọmọ òun lẹ̀ ń wò lọ́wọ́ Davido òun àwa làwa ṣe graphics ń wo ká lè fi represent ìbejì àti ìrí picture ọmọ o ṣùgbọ́n a ti confam ẹ̀ káàkiri iléèwé àwọn ilé ìròyìn bẹ́ẹ̀ náà ni Davido sọ pé òun ò tiẹ̀ tí ì fẹ́ sọ ṣùgbọ́n a dúpẹ́ a sì ti fẹnu àṣẹ sí náà pé bẹ́ẹ̀ ni ó ṣe rí torí ẹni tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí sẹ́yìn wọ́n ní ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ kò ní bá kò ní bá wọn bú ọba kò so ẹ kọ́lọ́mù mọ̀jà sọ ẹ̀mí nù ẹ̀ ń bá ti sọ ẹ̀mí tó ti sọ yín tó ẹni tó súnmọ́ rí tí ó ti jọ́lọ́hún ní pé yóò mọ ìtumọ̀ rẹ̀ ẹ̀ torí ẹ̀ làwọn náà ṣe ń tẹlẹ̀ jẹ́ẹ́jẹ́ làwọn náà ṣe ń fọgbọ́n sí eléyìí wípé à àwọn ò ní kọjá àyè àwọn ní méjì tọ́lọ́run fún àwọn yìí ó túmọ̀ sí wípé ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ni ẹ nígbà tó gbẹyọ kan ló gbà lọ́wọ́ àwọn ikú gbẹyọ kan kámọ̀ sọ̀pọ̀ ọlọ́run ní ọlọ́run mọ̀ sí ṣùgbọ́n ikú ló gbà á ikú gbẹyọ kan lọ́wọ́ wọn ọlọ́run sì fàṣẹ méjì sí ọwọ́ ààyè ó ní kí ààyè tún padà sí inú ikùn arábìnrin yẹn tí gbogbo àmọ̀ sí chioma ọlọ́run sì mí sí inú ẹ̀ ó sì bí ìwàlẹ̀ ó bí ó bí ìbejì ìbejì ló bí torí ìyẹn fẹ́ sápánu lórí tí n fẹ́ sọ ń bẹ̀rù ó bí sun ó bí wàlẹ̀ ó ti padà wá ó bí ìsun ó bí wàlẹ̀ adúpẹ́ o lọ́wọ́ ọlọ́run wípé ẹ̀ẹ́ ọlọ́run tún ti fi ayọ̀ rọ́pò fún wọn nínú ilé Davido ẹ rí gbogbo ojú mi nísìn a ti sọ̀rọ̀ ti bàbá wa Ìgbòho a sọ ti Davido èwo ló kù ń bẹ̀ ti Tinubu mo ti sọ pé eégún ńlá ní gbẹ̀yìn kalẹ̀ ní kẹ́yìn ti Mohbad la máa fi la máa fi káàdì ńlẹ̀ òun la sọ nígbẹ̀yìn gbẹ̀yìn ṣùgbọ́n ẹja mẹ́nu lé ti Tinubu ó ń jà rìnrìn ọmọ Tinubu ṣe yìí ni wọ́n ní ó ti gbé jẹ́ẹ̀tì presidential jet bàbá rẹ̀ náà sì ní kò gbé ti bàbá rẹ̀ ti eh, presidential jet ti nàìjíríà tí nàìjíríà máa ń lò tó fi máa ń gbé eh, president ààrẹ káàkiri ní ọmọ kìmọ́lẹ̀ o <laughs> ó sẹ̀yìn náà ń kó ohun tí bàbá bá ní ọmọ náà ló ní <laughs> ṣùgbọ́n ọmọ nàìjíríà ti ń tako eh, ìgbésẹ̀ yẹn wípé kí ló dé ṣé ó jẹ́ property family wọn ṣé bàbá rẹ̀ ló rà á ní tó jẹ́ wípé nàìjíríà owó mẹ̀kúnnù owó onírúurú alátawó gbogbo wa ni wọ́n fi ń repo náà fi ń ṣe mẹ̀ńtẹ́nánsì tí wọ́n wá kí mọ́lẹ̀ tó ní o fẹ́ rè èwo polo àwọn tí wọ́n gbá polo ní Kano eh, o fẹ́ rè èwo polo ṣé polo kan náà mọ́ gbá lórí ẹ̀sìn polo náà ni ìtàn máa ń gbá lórí ẹ̀sìn eh, bí ìgbà tí wọ́n bá ń gbá eh, bọ́ọ̀lù kékeré báyìí tó máa ń fi ọ̀pá kan ọ̀pá tó fẹ́ jọ ọ̀pá tó fi ń gbá gọ́ọ̀fù tó fi tọ́námẹ́ǹtì yẹn ló bá gbé ọmọ ọ̀gá o lọ́wọ́ kí jẹ́ẹ̀tì presidential jet mọ́lẹ̀ kò tí ẹ̀ rán bàbá rẹ̀ pé bàbá bẹ́ẹ̀ bá ní nǹkan míì ṣe lẹ́yìn odi ẹ rèé gbé ẹ rèé gbé jẹ́ẹ̀tì míì ẹ rèé gbé aeroplane míì ṣùgbọ́n eléyìí èmi ń gbére Kánò wọ́n nígbà ó sì dé Kánò náà wọ́n ní gbogbo àwọn èèyàn ìlú mọ̀ká pàápàá jùlọ àwọn tí ó jẹ́ ti ìjọba ni wọ́n ti dúró dé tí wọ́n ti ń ṣẹ́wọ́ sí tí wọ́n ti ń kí káàbọ̀ tán kí ní mẹ́sàn-án mẹ́wàá bí ìgbà tí Babangida wá sí ilé Ifẹ̀ ńgbà yẹn tá ń rántí <laughs> tí Babangida wá lè fẹ́ wọ́n dìbò sí kì í mẹ́sàn-án mẹ́wàá nù àwọn ọmọ Nàìjíríà ti wá fi gbé bọnu wọ́n ti fariwo ta wọ́n ti ké gbàjarì pé kí ló dé ṣé ó jẹ́ property bàbá rẹ̀ ni tí ó fi mọ́ gbé jẹ́ẹ̀tì presidential jẹ́ẹ̀tì káàkiri bẹ́yẹn pé it's meant for only the president pé mo ṣèbò ẹ má bínú pé ààrẹ nìkan ni wọ́n máa fi gbé pé ìyàwó ààrẹ gan ò gbọdọ̀ débẹ̀ ẹ lèmi náà wọ́n sì ń wọ́n sì ń ṣe oríṣiríṣi àpẹẹrẹ ẹ nílùú èbó wípé ká nílùú èbó ni ẹ wọn ò lè ṣe báwọn wọn ò lè ṣe èmi náà sì délùú èbó pàápàá mo dọ́dọ̀ bídín mo yà ní ọ̀dọ̀ Obama mo sì rí wípé ó ti ṣẹlẹ̀ sóbámà náà rí ẹbí pírẹsidẹ́ǹtì ló lẹ́tọ̀ọ́ láti fi gbé kì í ṣe pírẹsidẹ́ǹtì nìkan o wọn ò mọ ìdí tí àwọn ọmọ nàìjíríà ta fi mọ ń wá àtàmọ́ àtàmọ́ ọ̀rọ̀ tí ò ní mówó ráìsì kò ní kí báàgì ráìsì dín ọ̀rọ̀ yẹn láàmú gbé sórí ọ̀rọ̀ tí ò sọ wípé kí kí ndomi yìí mọ kankan láwọn ó mọ fún àwọn ìdílé nàìjíríà ní ndomi lọ́fẹ̀ẹ́ ìyẹn làá mọ mójútó àwọn ọ̀tá àwọn ọ̀tá ìjọba ló sì ń gbé ìgbésẹ̀ eléyìí ò fa wàhálà nígbà ayé Obama o èmi ti bá yín tú jáde Obama fúnra rẹ̀ kò tiẹ̀ sí mbẹ̀ nígbà tí Obama jẹ́ president òun ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ wọ́n kì í force one mọ́lẹ̀ o force one náà mọ̀ pé presidential jet ti wọn wọ́n kì í force one mọ́lẹ̀ wọ́n gbé kúrò lamẹ́ríkà ó di ìtàló wọ́n rèé ṣe shopping bí ìgbà téèyàn bá ń lọ market nìyàn abẹ́ bí ìgbà téèyàn bá ń lọ sójà kì í ṣe pé bóyá Obama ló rán wọn ń sẹ́ kì í sódìdí ìlú kì í ṣe Amẹ́ríkà ló rán wọn ń wọ́n kì í mọ́lẹ̀ ń ò mọ̀ ni wípé presidential jet Tinubu nìkan kọ́ ló wà fún o ẹbí ẹ̀ gbogbo ẹbí ẹ̀ pátápátá ló wà fún ààbò tẹ́ ẹ bá fún Tinubu lẹ́fún ọmọ rẹ̀ lẹ́fún ìyàwó rẹ̀ lẹ́fún àwọn tó wà ní tó jẹ́ ẹbí rẹ̀ tọ́jọ́ wà lásán rọ̀ kí nítorí wípé ìrọ̀rùn igi nìrọ̀rùn ẹyẹ tó bá máa mú inú Tinubu dùn lẹ́ẹ̀ṣẹ̀ fún un ẹ tọ́jú àwọn ẹ mọ nǹkan kan nàìjíríà ẹ mọ nǹkan kan ẹrù yín ni Tinubu àtẹ̀bí rẹ̀ <laughs> ń gbà láwàǹsì àwọn ọmọ rẹ̀ ń gba gbogbo rẹ̀ ẹ wá ní ṣèṣe kí ó dáa kó bá jẹ́ mọ́tò rẹ̀ ló gbé jáde náà ní ìsìn ẹ̀ ní ó ṣe gbé mọ́tò tíjọba rà fún bàbá yìí náà sì ní jẹ́ẹ̀tì fúnra wọn kì í ṣe pé bóyá wọn ní jẹ́ẹ̀tì owó bówó ń lé ni kì í owó ní í sian ṣùgbọ́n ààbò ṣe kókó nígbà tí mo ka ti ọ̀rọ̀ ìyàwó Obama àtọmọ rẹ̀ kì í ṣe pé bóyá jẹ́ẹ̀tì mi ò lè gbé wọn ṣùgbọ́n ìbí tán ti fi tán fi fi force one first one máa ń pe presidential jet wọn ìdí tí wọ́n ṣe dìídì mọ́ọ́mọ́ fi force one gbé ìyàwó Obama àti ọmọ Obama dọ́tà obìnrin tán ṣe gbé wọn tán lọ ṣe shopping tán rìn káàkiri ibi tó wù wọ́n ni wípé òun ni wọ́n gbà wípé ààbò wà lórí ẹ̀ jù ẹ jẹ́ mọ́ mú àwọn píkṣọ̀ ń kúrò kí n tiẹ̀ yọ kíní dúdú yìí <laughs> ẹ akọ náà la ṣe débẹ̀ ẹ jẹ́ mọ́ mú kúrò torí a ti sọ̀rọ̀ nípa ti Davido àti kí bàbá wa kú oríire bàbá wa Ìgbòho ẹ káwọn ọmọ lọ rèé sinmi ẹ jẹ́ rèé sinmi ah ó ti gbé gbogbo ẹ̀ kúrò ó tí Tinubu ọmọ Tinubu là ń sọ lọ́wọ́ Ṣèyí Tinubu ẹ jẹ́ n kúkú dá padà síbẹ̀ hmm, èmi náà rójú ara mi báyìí kí ló sì tí gbogbo ẹ̀ sì wàá bo gbogbo ẹ̀ ẹ jẹ́ n gbé ti ọmọ Tinubu síbẹ̀ ó nù so ẹ̀yin ọmọ àwa ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa sọ àtàmọ́ àtàmọ́ ẹ má jẹ́ ká máa sọ àhesọ ọ̀rọ̀ ìtumọ̀ presidential jet kì í ṣe wípé kankan lè mọ́ gbé káàkiri nìkan ààbò bẹ̀ ó yàtọ̀ sí gbogbo ọkọ̀ bàálù yòókù ọmọ Tinubu sì rè ààbò tẹ ẹ bá fún bàbá rẹ̀ lẹ́fọ̀n náà bẹ́ẹ̀ náà débẹ̀ ààbò tẹ ẹ bá fún mi lẹ́fàwọn ọmọ mi ìtumọ̀ ẹ̀nu nítorí wípé ọkàn ẹ gbọ́dọ̀ balẹ̀ ó gbọ́dọ̀ nífọ̀kànbalẹ̀ láti ṣe iṣẹ́ ńlá tẹ ẹ gbélé lọ́wọ́ ní Nàìjíríà so gbogbo eléyìí tẹ́ ń sọ káàkiri tẹ́ ń táwọn ó rọ̀ǹgì náà kó rọ̀ǹgì ó ìyá wa Catherine kò rọ́ǹgì kò sí nǹkan kan tó rọ́ǹgì ń bẹ̀ ẹgbà sọ fún yẹn there is nothing wrong with it because ó kàn dàbí ẹni ẹbí ẹbí wọn ló wà lórí ipò Tinubu ló kàn jábẹnu sọ ntẹ ẹbí ibi bẹ bá ṣe treat ẹ lè fèèyàn ẹ lè fìyàn sípò ó ní number one citizen o Tinubu láàrẹ ó ní whether we like it or not bá ṣe ń sọ̀rọ̀ yìí ó ní number one citizen ẹ wàá lè fi number one citizen síbẹ̀ kẹgbà kí constitution gbà ọ̀pọ̀lọpọ̀ wa ò kí ń ka constitution ló fà ẹ ti mọ̀ wípé welfare àti well-being ẹbí Tinubu ọwọ́ ó wà lára tí Nàìjíríà gbọ́dọ̀ mójútó ó wà lára ẹ̀ nítorí wípé wọ́n lè ti bí ọmọ gẹ́ẹ̀tì ẹ̀ láwọn ọ̀tá ẹ̀ so wọ́n gbọ́dọ̀ dáàbò bá àwọn ọmọ ẹ̀ náà wọ́n lè ti bí wọ́n lè ti bí ọmọ gẹ́ẹ̀tì ẹ̀ wọ́n lè mọ ọmọ ẹ̀ wọ́n lè gbé ọmọ ẹ̀ wọ́n lè fi tipátì kúkú gbé nfẹ́ sọ́lé ìbò wọ́n lè fi tipá ti kúkú gbé kí díẹ̀ ṣe pé bóyá torí wípé kò sí bàálù tí ò lè já kọ́lọ̀ ọmọ jẹ́ kí bàálù gbogbo wa já lọ́jọ́ tá a bá ń fly ṣùgbọ́n tá à ń sọ ni ààbò tá à sọ ni wípé wọ́n lè wọ́n lè fẹ́ ti bí imagine pé wọ́n gbé ọmọ yẹn ìyá wa zika tó yin imagine wípé mi ò fẹ́ sọ ní Yorùbá kid bóyá wọ́n kid yẹ wọ́n wá náàpù ẹ̀ ní ọmọ yẹn kí kí ni ìbá àṣẹlẹ̀ kò sí tí ò lè lọ ṣe ó wù ó lè lọ yàgbẹ́ ní Kano kó ní Kano ló ti wù ú kóun rè é yàgbẹ́ láàárọ̀ yìí o ó ń lọnu ó ń lọnu ẹjọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí kò tí ẹ yẹ kó jẹ́ ohun tó yẹ kó fa wàhálà rárá kò yẹ kó jẹ́ iṣu rárá rárá what belongs to the father belongs to the children lóòótọ́ àwọn kọ́ la yàn sípò. Si lóòótọ́ kì í ṣe kò yẹ káwọn náà mọ̀ àṣàlẹ̀ sọ pé wọ́n ń jẹ ọmọ ọmọ ọmọ tí ò rọ́lárí ti ń jẹ kwaya àṣàlẹ̀ sọ pé wọ́n rọ́lárí bàbá ẹ̀ gan Tinubu fúnra ẹ̀ ní jet private jet ṣùgbọ́n lákòókò tá a wà yìí gbogbo ohun tó bá tọ́ láti secure life wọn bóyá pápá tiẹ̀ sọ iye tán fi ń secure life wọn bó bẹ́ẹ̀ ṣe wà yẹn àbí iye tán fi ṣe insurance life abẹ́rù pọ́n ní ní insurance abẹ́rù pé insurance tán ń lò nígbà tán wà lẹ́kọ̀ọ́ ní gbogbo wọn mọ̀ lò ní ìsìn torí wọ́n lè destabilize gọ́ọ̀mẹ̀ntì bàbá yìí láì tán bá mú ọmọ ẹ̀ tán bá gbé ọmọ ẹ̀ tán bá kíìdì ẹ̀ tán dẹ̀ náà pu ẹ̀ wọ́n lè destabilize gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ so níwọ̀n ìgbà tá a fẹ́ ìtẹ́lọ́rùn fún baba kan fìtẹ́lọ́rùn ṣiṣẹ́ ah, irun funfun náà náà ti ń jáde ó ga ó fi dáa náà ni so ìyẹn la ṣe ń sọ fún yín pé àwọn nǹkan tí àwọn ń ṣẹ́ra àwọn ọ̀tá yìí ẹ̀ẹ̀kan wọ́n ètì Tinubu gan o gbogbo ọ̀pọ̀lọpọ̀ tán bá tiẹ̀ kó dajì ọmọ Nàìjíríà lẹ̀ gan bíi ìdá ojú dajì tó ètì Tinubu lọ ọlọ́nkàn fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ni ṣùgbọ́n ẹjọ́ ń gbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ ó ní sàbùkẹ́ kan tí ò dáa ó ṣe kinní kan kinní kan ṣé táàmì ló yẹ kọ́ ọmọ ẹ̀ wá máa gbé kinní kiri ó gbé ah ńgbà tó dá lójú pé sàbúkẹ́ bàbá ń dà <laughs> àbí àwọn tó ní sàbúkẹ́ ò ṣe kìíní kan ṣé skul gan fúnra rẹ̀ gan gbádùn skul tó ń fún yàn ní ẹ ẹ gbàgbé òyìnbó ni skul yẹn wà skul tó ń fún yàn ní result tó ń lo agent tó fi ń fún yàn ní result àbí kòkó àbí òye yìí even WAEC ti ń lo agent gan tó jẹ́ wípé ṣé wà hẹ́kì gan lo agent tó jẹ́ pé ẹ lè lọ sí ṣọ́ọ̀bù àwọn tí ń ṣe íńtánẹ́ẹ̀tì tẹ́ẹ̀nì kan bá yín píríǹtì kan bá yín wo wà yín àwọn gan ní wọ́n ní database wà ordinary wà kí ló dé tí mò ń fi ordinary sí wà wa the big wà tó jẹ́ wípé ńgbà tí kan lọ́jọ́ sí tó lọ yí nǹkan kan ọmọ yíbò ẹ̀ṣẹ̀ ńgbà tọmọ yíbò nǹkan kí ló wáá dé tí odidi school Chicago tán máa lanu pàgà tán máa sọ fún wa wípé àwọn ò ní báwọn ṣe lè mọ pé gbogbo àwọn stúdẹ̀ǹtì àwọn ò ní bí àwọn ṣe lè mọ rìsọ́ọ̀tì tó jẹ̀ níwò wa ń bu Tinubu nígbà tó didi school mo fún ọ ní nǹkan mo ní kán bá ń fún ọ ní nǹkan rìsọ́ọ̀tì rẹ rèé ṣé ẹ mọ̀ wípé anybody ló lè padà wá wá yẹ̀wò ni anybody ló lè padà wá. ẹ wá lé ẹ ní ọ̀nà odidi Chicago ní yunifásitì Amẹ́ríkà àní àwa la máa tẹ a máa ń tàbùkù ara wa àwọn sùkúù wa gan-an wọ́n fẹ́ẹ́ dáa jù mí lọ àwa la gbé nǹkan wa lárugẹ àwa la máa ń fẹnu tàbùkù ara wa àṣírí tiwọn náà tú lọ́nà yẹn náà imagine àṣírí wọn náà tú. ẹ̀yin náà lẹ ní ẹ result yẹn jọra ẹ̀yin náà lẹ lélẹ̀ ilẹ̀ fún ẹ̀yin náà lẹ tún ní kì í ṣóhun ẹ̀yin lẹ ní obìnrin ló ṣe ó ó obìnrin ló fi ẹ̀ńróòlù ẹ wá àwọn onísọkútọ sọkúsọ náà wá ń fikún àfikún àfikún gbogbo ọmọ nàìjíríà náà sì rí ní tá a bá ti rí lórí íńtánẹ́ẹ̀tì báyìí pàápàá jùlọ tó bá ti jọmọ ẹ̀ ń tá a hẹ́ẹ̀tì tó bá ti jọmọ́rọ̀ Tinubu pé à ah, eh, ó kíní kan tó bá ti jọmọ́ báyìí àgbà bẹ́ẹ̀ ni kò dáa o kò tó ní kọ́mọ ẹ mọ́ kó má gbé kìíní because secure, security life wẹ̀ tí nǹkan kan bá mẹ́ ẹ ó máa affect bàbá ẹ̀ bàbá ẹ̀ ẹ̀yin lẹ́sìn fílẹ̀ bàbá ẹ̀ sí number one number one ni bàbá ẹ̀ ah ọmọ ọmọ tó bá gbé number one náà bó o lẹ treat ẹ̀ ní ilé bọ́mọ bá lọ school ẹ tíṣà ló kọ orúkọ mi number one ni mo gbé ah wọ́n ti kọ orúkọ Tinubu sára àwọn kinní nù gbogbo àwọn ọmọ ìran dírẹ ẹ mọ táwọn ọmọ Abacha àwọn ọmọ ọbọmọ ọba Buhari kan náà ló lọ kíráàsì kìíní gbà kan owó kìíní kan ní kìíní kan náà ni o owó Nàìjíríà níwọ̀n ìgbà tán wà ń bẹ̀ wọ́n wọ́n lówó lóòótọ́ owó ń bẹ lọ́wọ́ wọn kan tó dépò ṣùgbọ́n níwọ̀n ìgbà tán wà ń bẹ̀ yẹn bó sọjọ́ kan náà lò wọ́n sì tẹ̀ ti lọ́jọ́ lùjọ́jọ́ kan lọ bó ṣe ọbọ ọdún mẹ́rẹ̀ẹ̀rin àbí mẹ́jọ náà ló ń bẹ̀ wọ́n owó wa náà nà ẹ gbàgbé sítórì bí ò sì gbé jẹ́ẹ̀tì hùn yẹn presidential jet ojoojúmọ́ náà gba gbogbo náà fi maintain ẹ̀ because of security kò dìgbà tó bá gbé kán tó repo sí àbí kán tó maintain ẹ̀ nítorí yẹ ká fojú sí àfojú sí ṣùgbọ́n adúpẹ́ wọn ní Dangote náà ti mú sìmẹ́ǹtì wálẹ̀ ṣé lóòótọ́ ni ẹ̀yin èèyàn mi kán tiẹ̀ mọ fọ́ọ̀sì ẹ̀ wálẹ̀ báwọn tá à ń pè ní competition nìyẹn ó ti pẹ́ tá ti ríro ilé Nàìjíríà ń tá ń pè ní competition nìyẹn kó wá bá wa lọ sínú ibi tó ti ń ta oúnjẹ náà kí competition náà débẹ̀ kí competition náà yẹn kó wọ ibẹ̀ yẹn ó dá wọ́n mẹ́nu kúrò lórí yẹn díẹ̀ ìbá àgbéjẹ́tì ìbá àwọn àgbéjẹ́tì kò kàn mí tèmi ni wípé níwọ̀n ìgbà tí n bá ti fẹ́ fò tí mo fẹ́ fly from one country to the other kémi ti rí aeroplane gbé kí n sì sanwó rẹ̀ dìgbà tèmi náà fi ra jẹ́ẹ̀tì mi kò jù bá ń lọ tó gbà yín tí ẹ sì fẹ́ wọ jẹ́ẹ̀tì náà ọlọ́run ó fẹ́ yín náà wọ̀ o <laughs> Davido náà ní wàhálà jẹ́ẹ̀tì lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ṣùgbọ́n àwa sọ̀yìn àwa kíkú ewu ọmọ ni ẹ jẹ́ ń wá gbé ti eégún ńlá tí ń kẹ́yìn ìgbàlẹ̀ hmm, Mohbad àgbàgbé Mohbad o wọ́n rò pa àgbàgbé Mohbad o gbogbo ẹ̀yin tẹ́ bá lọ ń ní lọ́kàn wípé àwọn sọ̀rọ̀ Mohbad mọ́ bọ̀bọ́ yẹn ti lọ wọ́n ti gbàgbé ẹ̀ ń bo ẹran ìlú kan ẹ̀mìà irọ́ wọn a lè gbàgbé Mohbad ọba ìlú kan ni ọlọ́run ti buyì kún Mohbad ọlọ́run ti ó ti ó ti tẹ sáfẹ́fẹ́ rere already àwọn kan bí mi wọ́n ní autopsy ẹjọ́ ẹ bá wa béèrè ẹ ìgbà wo ni ẹ báwo ló ṣe ń ṣe mo ní n ò lé èèyàn tán parí o ṣùgbọ́n a yẹ̀wò a béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ ọ́n wọ́n ní autopsy wọ́n ní kì í lò ju láwọn tí wọ́n ti ṣe rí àti gbogbo ta ló paná jọ̀wọ́ bá mi tàn án kí ni ẹ má bínú o láwọn tó ti ṣe rí ló ṣe facebook uh, change it to white uh, good god bless you. ẹ ẹ yẹn mi ẹ mọ bínú ẹ jọ ẹ ṣáà sọ pé náà nepa ló ṣe mọ̀nàmọ́ná ni <laughs> facebook ló gbé sá lọ now wọ́n ní autopsy ò kì í lò ju two to three hours lọ ẹ ní sùúrù ẹ mọ́ ti ẹ ti ẹ ti ní a ẹ mọ́ ti kọ a all depend lórí n tó bá ṣẹlẹ̀ torí Eh, ó depend lórí policy ó depend lórí eh, individual ó depend lórí subject of the matter wọ́n ní ìgbà míì kì í lò ju two to six hours lọ wọ́n dẹ̀ ní ó tún máa ń pẹ́ tó bí six months ó depend torí gbọ́ bá máa ń sọ autopsy gbogbo àwọn tá à ń béèrè wípé ó yẹ kí autopsy ti jáde ṣán fẹ́ rẹ́wà jẹ ní autopsy ò tí ì jáde o ó sì ṣeé ṣe kó sì pẹ́ díẹ̀ sí i àwọn náà ń ṣe lọ́wọ́ ọlọ́pàá kọ́ ló ń ṣe autopsy o gbogbo ẹ̀yin tí ẹ lérò wípé iléeṣẹ́ ọlọ́pàá ló ń ṣe ló máa gbé autopsy jáde iléeṣẹ́ ọlọ́pàá kọ́ ló ń ṣe autopsy o kí lẹ sọ àgbo wa pé baba Cameroon na orúkọ wọn kò sí nínú resort WAEC àyàwó olúyẹmí ó ìjà ṣe wọn ẹkújọ mẹ́ta o mi ò mọ gbọ́ yorùbá agbọ́ wípé baba bàbá Cameron náà orúkọ wọn kò sí nínú rìsọ́ọ̀tì WAEC ṣe é tún gbọ́ bá odidi Cameron odidi Cameron former prime minister UK ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ẹ wá mú Tinubu ẹ mú Tinubu lẹ́nu ẹ fẹ́ kí n ṣe program lálẹ́ torí ẹ bá mi láìkẹ́ ẹ jẹ́ ká parí ètò ẹ fẹ́ kí n sọ̀rọ̀ Mohbad wọ́n flash eh, kínní ni nà ẹ dẹ̀ bá mi láìkẹ́ ẹ bá mi love ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like ọ̀rọ̀ pọ̀ lórí ti Mohbad tàbẹ́sọ wọ́n flash ẹ ni àmì wọ́n flag ẹ àwọn kan flag ẹ kí la ti ìsọtẹ́ ń flag ẹ tí mọ nǹkan kan ẹ mọ̀ flag pẹ́ o sí o lórí ti autopsy yẹn wọ́n nígbà míì kó ó máa ń pẹ́ tó bí six months ẹ jọ̀ọ́ ọlọ́pàá kọ́ ló ń ṣe o ẹ jẹ́ ká fún wọn láàyè ẹ wọ́n bá wa ń lé àwa náà ń dúró dè wọ́n gbogbo sùúrù láàánú. Eh, wọ́n bá wa nílé ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ń jẹyọ a ti rí fọ́nrán ti ìyá prime boy tí wọ́n ké gbàjarè sí gbogbo ọmọ nàìjíríà wọ́n rawọ́ ẹ̀bẹ̀ pé ọmọ àwọn iṣẹ́ bí ẹni tún lògò dúdú yìí náà á hmm. fi sakọ <laughs> ah, ó wù yí eh, mọ wọn yí mọye tán rà fún mi o wọ́n rà fún mi o wọ́n ní ibo mo sọ̀rọ̀ ìgò yìí ti jẹ́ gbàgbé tí mo sọ. <laughs> ìyá prime prime boy tí wọ́n pariwo síta wípé ọmọ àwọn ò kì í ṣerú ẹ̀ o ìyá ọmọ yín lè mọ́ ṣerú ẹ̀ lóòótọ́ abiyamọ ní ẹkú tara ọmọ ìyá prime boy ọ̀rẹ́ Mohbad tán fẹ̀sùn kàn wípé lọ́wọ́ nínú ikú ẹ̀ ó dẹ̀ wà lára àwọn prime suspect orúkọ ń roni àpèjámọ́ rẹ̀ yàn ìyá ẹ tẹsẹ̀ mọ́rìn dáadáa o torí ẹ̀sùn tó fi kan ọmọ yìí ó lágbára díẹ̀ o ṣùgbọ́n bọ́lọ̀ ń bá fẹ́ tọ́lọ́run sì ń jẹ́ ọlọ́run tí ọmọ yín ò bá mọ̀ sí yóò ọlọ́run ó kó yọ láṣẹ ìdùmàrè torí abiyamọ làwa náà ọlọ́run máa kó yọ tí ọmọ yín ò bá mọ̀ sí ṣùgbọ́n gbogbo ìkìlọ̀ yìí lèmi fẹ́ kìlọ̀ fún gbogbo abiyamọ àwa yìí náà ti lọ skul rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì ti lọ skul tó lọ higher institution wọ́n lè ròyìn ń tá a dánwò níbi tí ah, ọ̀rẹ́ mi kan wà tó lè ròyìn champion ń tá a skul táwọn bàbá wa àwọn ìyá wa ò rí tàn sí ń bẹ̀ orúkọ tó bá wọ ọmọ lọmọ máa ń jẹ́ lẹ́yìn odi tó bá délé ó máa ó máa ó máa rìfọ́ọ̀mù ara ẹ̀ yóò ṣe bí ọmọ gidi bá a bá ti padà sílé a mọ̀ ṣe bí ẹni pé bá a ṣe kúrò nílé náà la ṣe wà ṣùgbọ́n bá a bá dé skul ìmíì ìmíì a ti dọba sí skul ìmíì ó léèyàn bíi mẹ́rin tí ń tẹ̀lé tán body guide ẹ̀ nígbà tá a wà ní skul ẹ bá ń love ẹ bá ń love program yẹn bá ń share ẹ̀ ẹ má yẹ kan flag ó ní èèyàn bíi mẹ́rin tó ń bọdí gáìdì ẹ̀ nígbà táwọn aṣọ táwọn bàbá ẹ̀ àwọn òbí ẹ̀ ò sì mọ̀ ń lé tó jẹ́ pé ojú àná náà náà fi ń wò ó wípé ọmọ táwọn bí wọn mọ̀ pé nǹkan ti yàtọ̀ nǹkan ti ṣe ó ṣeé ṣe kó jẹ́ ní tó ṣẹlẹ̀ sí prime boy nìyẹn tó gbogbo tá a ti ń gbọ́ ń pa ẹ̀ ó kọjá àfẹnusọ a wípé hmm, a wípé yàtọ̀ sí pé wọ́n ní wọ́n jọjà pé òun ló lù lẹ́sẹ̀ẹ́ òun ló fi nǹkan gbà á bá àti ẹ̀gbà yún gbọ́ àwọn nǹkan kan náà òun náà ti fepo rárá ẹni tó fẹ́ sùn náà tó fepo rárá ni wọn jẹ́ kí n rí kọ́mẹ́ǹtì yín o wọn jẹ́ kí n rí eh, bóyá ẹ̀ wà lórí ìlà èmi kàn ṣáà ń ṣe program lọ ni in case tẹ bá ń rí mi wò eh, inú mi ó dùn ṣùgbọ́n bó bá ṣe jẹ́ náà ẹ ṣàjẹmọ́ sí program lọ torí mi ò rí any update nípa àwọn tó ń wò mí rárá rárá bẹ́ ẹ bá sì lórí ọ̀fẹ́ àti tẹ̀ nǹkan kan sórí kọ́mẹ́ǹtì ẹ jẹ́ n mọ̀ bóyá ẹ̀ ń rí mi wò torí ọ̀rọ̀ Facebook ò yé wa. wọ́n ní ní kété tí Mohbad tó fi record label ẹ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn malians sílẹ̀ wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ yìí ó sì ń ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn malians wọ́n lóyìn ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn malians wọ́n lóyìn ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn malians wọ́n ní as at the time tí eh, Mohbad tó unfollow Naira Marley àtàwọn pàdé Mohbad yòókù tí wọ́n jọ unfollow Naira Marley kò ṣe ṣẹlẹ̀ olè tí mò ń sọ yìí o wọ́n ní at that time prime boy kò unfollow ẹ̀ lórí Instagram kò unfollow ẹ̀ lórí àwọn social media handles ẹ̀ ìyẹn prime boy prime boy tá à ń sọ yìí ó ń jẹ méjìlá bá àlàdé ó ń ṣe tímọ́tímọ́ mọ́ Naira Marley níbi tí ọ̀rẹ́ ẹ ti kúrò ó ń bá ọ̀tá ọ̀rẹ́ rẹ̀ jẹun ó ń bá ọ̀tá ọ̀rẹ́ rẹ̀ ṣe wọléwọ̀de ọ̀rẹ́ rẹ̀ ti ń pè tímọ́tímọ́ rẹ̀ tíyà rẹ̀ ò mọ̀ pé ọmọ àwọn ti jẹ́ orúkọ mi lẹ́yìn odi àbí kí la ti wá rí mbẹ̀ bó o bá pera lóòótọ́ èèyàn kí èèyàn kì í jogún ọ̀tá ẹlòmíì o ṣùgbọ́n tó o bá mọ̀ pé o ní loyalty sí ọ̀rẹ́ rẹ o ò ṣe kúkú mú kan bó ń bá lóun ò bá Naira Marley ṣe mọ́ tí wọ́n bá sì fẹ́ bá Naira Marley ṣe ó sì sọ fún wípé ọ̀rẹ́ ìyẹn ò ní ká mọ́ sọ̀rẹ́ o ṣùgbọ́n dẹ́kẹ̀mí bá Naira Marley lọ ó ṣeé ṣe kó jẹ́ wípé òun náà ń wò ńgbà tí vacancy kan tó ti wà open torí agbàgbọ́ ńlẹ̀ Yorùbá agbàgbọ́ Nàìjíríà wípé bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dáa ibi tí ọ̀tá ti ń wá fọ́pọ̀lọpọ̀ nìyẹn pé tí tẹnìkan ò bá bàjẹ́ o tẹnìkan ò lè dáa pé kò sáàyè lókè mọ́ pé kí ọlọ́run tó lè wá ààyè fún ọ lókè yóò pa àyàn kan tàbí kó fà wálẹ̀ kí ló dé tá à ń ronú báyìí ìkà ìkàkúnnú wa nínú àdúrà tá a láǹgbà náà a máa ń fìkà sí ìwà ìkà máa ń jẹyọ èèyàn kan ló gbàdúrà láìpẹ́ yìí tó ní kọ́lọ́mọ jẹ́ kóun kúkú òjijì bí ikú àkúrun bí Mohbad ṣe kúkú àkúrun kí ló kan Mohbad nínú àdúrà kọ́ ọmọ kù kí ló ṣe ó ṣe yan tiẹ̀ nìyẹn kí ló wá kan pé bọ́ọ̀bà pray kúkú pray directly olúwa jọ̀ọ́ mọ̀jẹ̀ ń kún kékeré mọ̀jẹ̀ ń kúkú àkúrun mọ̀ fi Mohbad ṣe example àwọn ìka àwọn àdúrà burúkú tá a mọ́ gbà ní nàìjíríà nù tá a mọ́ tíwá ìka tá a mọ́ tá a mọ́ rí ìwà ìka wa tí máa ń jẹyọ tí máa ń farahàn bẹ́ẹ̀. lọ́rọ̀ kan prime boy bẹ̀rẹ̀ sí ní bá ó kọ̀ntínú láti máa bá Naira Marley ṣe Mohbad is his choice ṣùgbọ́n kò yẹ kó ṣe wọléwọ̀de pẹ̀lú Mohbad mọ́ toró lè gbàbọ̀dẹ̀ wọ́n lè ràn sí i. wọ́n ní ìgbà tí Mohbad wá jọ́ lọ́hùn ní pè táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pariwo lóòótọ́ à ń pariwo ìyàwó Mohbad òun náà lẹ́jọ́ jẹ́ o ó lẹ́jọ́ jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀kọ́ la wá sọ lálẹ́ ọ̀rọ̀ ti prime boy yìí ni wọ́n ní kété tí Mohbad kú kì í tiẹ̀ ṣọjọ́ yẹn gangan nígbà táwọn èèyàn ti wá ń pariwo tán láwọn máa ṣe Naira Marley táwọn bá mú àwọn aṣébáṣubàṣu àwọn ò gbọ́n pa Naira Marley mọ́ tán ti ariwo Naira Marley bọnu àti Sam Larry ìgbà yẹn ló tó wá lọ unfollow àwọn méjèèjì. ìgbà yẹn ló tó wá lọ unfollow àwọn méjèèjì gbọ́ yìí sọ yìí a gbọ́ wípé wọ́n sọ pé ní gbogbo ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ṣe rí autopsy ni ó ṣàlàyé gbogbo kìíní àwọn ọlọ́pàá náà ti bọ́ ta wọ́n ní abẹ́rẹ́ tán gun kìíní kan èèyàn lè ṣìṣe náà kọ́mọ́ gbàgbẹ́rẹ́ tétánọ́ọ̀sì nínú èbó tá a sì wà yìí bọ́ọ̀bà bá àwọn èbó ṣiṣẹ́ gbogbo àwọn abẹ́rẹ́ ń lọ́ọ́ kọ̀ọ̀kan gbà kò dìgbà tó bá fọwọ́ ṣìṣe tétánọ́ọ̀sì burú ó burú jáì ṣùgbọ́n nígbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ tán ti rí tọ́wọ́ ẹ̀ wú ó di dandan kan fún lábẹ́rẹ́ yẹn ó kàn ṣe ní láàánú pé nọ́ọ̀sì tán ń lò kọ́ mọ́ nǹkan kan bí táriwo ti sọnù ṣùgbọ́n pé wọ́n wàá da gbogbo ẹrù yìí ẹrù wíwo ilé orí nọ́ọ̀sì nìkan irọ́ ni o gbogbo ẹ̀yin tẹ̀sí ń bú Mohbad ìyá wa kan wà lórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn náà ti ń bu torí ẹ̀ ló ṣe dàbí ẹni pé gbogbo ariwo tá à ń pa justice for Mohbad ó ti wálẹ̀ díẹ̀ kò wálẹ̀ o ariwo tá à ń pa ó nítumọ̀ o wọ́n ń bu wọ́n ní o tẹ̀ ti fi ṣe wáàsí àwọn bàbá wa kan ti fi ṣe wáàsí wọn ò jayò pa òótọ́ náà sọ. So ṣùgbọ́n wọn túnṣu désàlẹ̀ kòkò wọn ronú jinlẹ̀ désàlẹ̀ tó bá ronú jinlẹ̀ ni wọn ní bú Mohbad ọ̀tá tó yí Mohbad ká pọ̀ kò fẹ́ẹ̀ sí ọ̀rẹ́ ó fẹ́ẹ̀ jọ́ta ní ninety nine percent gbogbo àwọn tó yí Mohbad ká àtàwọn tó ń pè sí ṣó o àtàwọn tí wọ́n yí ká o tọ́jọ́ ń gbé o àti gbogbo àwọn ọ̀rẹ́ o ebí àwọn èèyàn náà ló ti ń pariwo kiri wípé ọ̀gbẹ́ni prime yóò bá wọn lọ́ọ́lé lọ́jọ́ tó ń jà àwọn tọ́jọ́ lọ́ọ́lé náà kí náà ṣe fún wọ́n ṣe wò ó títí títí títí kó tó dì báwọn bó bá lóun ò lọ síbítù ẹ sì gbé ní gbọ̀ngbọ̀n ẹ mọ̀ gbé lọ kó tó yíwọ́ mọ́ yín lọ́wọ́ tẹ̀ ń wò ó ràn ẹ̀mí rẹ̀ ò níyì sí nù yàtọ̀ sí ṣó ti yé wa torí mo fẹ́ ká mọ̀ túṣu désàlẹ̀ kòkó àwọn tí ń bú Mohbad èmi náà rí fọ́nrán kan nígbà tó fẹ́ lọ ṣe show ní korodu, immediately tó débẹ̀ bó ṣe ń kí mẹ́sàn-án mẹ́wàá èèyàn kan mú kíní pẹlẹbẹ ọtí show tí wọ́n fẹ́ lọ ṣe ó dà kán fẹ́ lọ promote ọtí yẹn ni ó dàda pé Obi Cubana priest ó dà pé òun ló ní kíní ọ̀ wọ́n ṣẹ̀ ṣe ọtí yẹn ni ó dà pé ló ní show yẹn èèyàn kan sáré gbé eléyìí tó ti mu kù àti ẹ̀rí níbi tó ti mú ṣùgbọ́n a rí níbi tó ti fi ránṣẹ́ tó juwọ́ ẹ̀ lẹ̀ fún Mohbad Mohbad dẹ̀ sáré gbà á ó sáré gbé sẹ́nu ó sáré sìpẹ̀ ó dá padà fẹ́ nìyẹn tó bá ti tó ti ju májèlé sínú ẹ̀ ń kọ́ mo ń lọ ibì kan ní o mo ń bọ̀ ẹ mọ̀ ni mo pẹ́ ẹ ń bú Mohbad àbí pé kí ló dé tó ṣe trust àwọn tó wà lára ń diẹ kí ló dé tó ṣe mú kí ló dé tó ṣe gbé fún bẹ́ẹ̀ náà la tún rí fọ́nrán kan àwọn tó fún lómi àríbi tí Naira Marley fúnra ra ẹ̀ ta ló ti rí fọ́nrán yẹn àríbi tí Naira Marley fúnra ra ẹ̀ tó ti gbé bottle water tí ò sí tí ì sì ṣe péṣe ló ń mú bọ̀ bó bá tiẹ̀ mú pọ̀ bọ̀ ṣé ó yẹ kéèyàn máa tẹnubọ̀ nǹkan kó tún gbélé láì ṣe ìyàwó láì ṣe ọmọ téèyàn bí gan èèyàn gbọ́dọ̀ mọ́ tẹnubọ̀ lẹ́nu àbí kó mọ tẹnubọ ń tó fídà ọmọ ó wá gbé bọ́tù wọ́tà àmọ́ bí tó ti ń gbé bọ̀ inú bọ́tù àmọ́ bóyá bọ́tù wọ́tà náà ní àmúntẹ́ bù bẹ́ẹ̀ ẹgbẹ́lé lọ́wọ́ ó sáré mu nínú fídíò yẹn ó gbé sí lẹ́nu báyìí ó gbé sí lẹ́nu tó fi ṣe gọ́gọ́gọ́ fúnra rẹ̀ ó fọwọ́ gẹ̀rẹ́ sí ẹ̀ lẹ́nu ni pé kò mú bíbà kan bá ń fúnyàn ní nǹkan mu gbogbo wa la rí wọ́n ti ń pọ ọmọ yìí sára wọ́n ti ń pa sára èèyàn ò sì lè ní Yorùbá bọ̀ wọ́n ní pa á lénìí pa á lọ́la bí ẹkùn àpọ̀kọ̀jẹ wọ́n ti ń nà á wọ́n ti ń gun wọ́n ti ń gbá wọ́n ti ń ṣe nǹkan fún wọ́n ti búlì ẹ̀ báwo ló ṣe fẹ́ wà ní right sense of mind tí ó fi ronú wípé a àárín ọ̀tá ló wà ló wà kó máa ṣọ́ra ó sọ̀rọ̀ ẹbí mọriwò torí yorùbá bọ̀ wọ́n ní láàrin <laughs> o láàrin ẹ̀gún ẹ̀gún burúkú ni mọriwò ti ń ṣẹ̀ṣọ́ ó ṣẹ̀ṣọ́ ṣùgbọ́n wọ́n fa aṣọ mọ̀rí wọ́n fà á ya mọ́ lára èèyàn ò lè ní ọ̀tá tó pọ̀ tó yẹn kẹ́ni kó ronú straight kò sólùrànlọ́wọ́ ibi táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní bú àwọn òbí ẹ̀ nìyẹn bí táwọn èèyàn ti ń nàka sí ìyá ẹ̀ nìyẹn ṣùgbọ́n mélòó la fẹ́ bú lára ìyá ìyá oníyà ìyá tó dẹ̀jẹ̀ sọmọ lójú kò lè mọ̀ wò ó ràn kó para rẹ̀ bí ó bá mọ̀dé náà ni ó rìn dé wọ́n ní ò nítara ẹbú ìyá ẹbú bàbá ẹ ti ń bú Mohbad fúnra rẹ̀ pé kí ló dé ó wà nonchalant ó fira ẹ̀ sílẹ̀ ó wo ra ẹ̀ odidi odidi celebrity odidi star tó lóun ò lọ sọ́spítù tó lóun ò lọ lé ìwòsàn odidi star tí ó kàn gba nǹkan mu lọ́wọ́ àwọn èèyàn tí ò fúnra rẹ̀ tí ò fúnra ń gap pé kí ló dé táwọn èèyàn ṣe ń lo bánsà pé ṣe torí ṣe bí torí ẹ̀ làwọn èèyàn ṣe ń lo bánsà ah, ọlọ́mọdé àríyọnu kọ́lọ́mọkọ̀dí àìmọ́ ṣe sí wa ṣùgbọ́n ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ o wọ́n wá ní àjọ̀bẹ̀nu àwa wá kọ̀ aláwo ní í jọ̀bẹ̀nu nítorí bá a bá jọ̀bẹ̀nu ọmọ mi ò tún mú yóò tún fi ṣeré yóò sì tún gé ọmọ mi lọ́wọ́ la sì sọ wípé irú àwọn ọ̀bẹ yẹn àfẹ́ wọn láwùjọ mọ́ àfẹ́ wọn láwùjọ o wọ́n lù ú wọ́n sá wọ́n lé wọ́n gbẹ́mí ẹ̀ gbóná wọ́n ti pa sára ẹ̀ ń bá wa ṣàjàgbàǹgbà tó sọ wípé orí nọ́ọ̀sì àbórí prime boy nìkan náà fẹ́ẹ́ dílé ọlọ́run ní gbà fún yín autopsy ó sì jáde a mọ̀ bóyá pẹ́rẹ́ nìkan tá ṣe rí mo ti kà ń pa bó ṣe ń sọ autopsy autopsy yẹn kì í kàn ṣe pé bóyá wọ́n ń sí lára nìkan wọ́n mọ̀ ìbọn àǹtí ò sọnù kiri ṣe eré mi ní ẹ̀dọ̀ wọ́n gé mbẹ̀ èmi ní òróǹro wọ́n gé mbẹ̀ èmi ní ìwé wọ́n gé ń bẹ̀ tó fi mọ́ ọpọlọ wọ́n máa gé ń bẹ̀ tó fi mọ́ ahọ́n ẹ̀rọ̀pọ̀ ọ̀nà fún lọ́rùn ọ̀nà ọlọ́run ẹ̀ lọ wọ́n fún mọ́nú pósí tó fi mọ́ ahọ́n àti gbogbo ohun tó rọ̀gbà yí ọrùn yẹn ká wọ́n máa gé díẹ̀díẹ̀ náà máa fi ṣe test n tó bá tún jẹ mọ́ tí corona lẹ́kọ̀ọ́ ìyẹn corona kínní tí wọ́n ń béèrè fún téèyàn bá ti pé irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwọn ni kóòtù tí mọ tó ní àṣẹ ṣé mọ̀ pé wọ́n ti ọlọ́pàá ló pè fún autopsy kí corona náà tó dá sí wípé elongate ẹ̀ a fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ bàbá wa Gani Fáyọ̀yèmí náà sì gbére wípé kíní yìí àwọn náà fẹ́ mọ tó fà á o kí a mọ̀ tán fún mu a rí oríṣiríṣi gbogbo ẹ̀ ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni kì í ṣe pé kan ó bò kan lójú iṣẹ́ tí tẹ àǹtí tàtà tàtà tàtà nọ́ọ̀sì àbí kí náà pé iṣẹ́ tó ṣe tó fi fà á pé òun ló pa á tàbí tóun náà fi lọ́wọ́ nínú ikú tó pa á wọ́n sọ pàṣẹ́ntéèjì ẹ̀ nǹkan míì tán rínú ara rẹ̀ tán fún mu wọ́n sọ àwọn kan náà sì ń gbé káàkiri pé àwọn tán fẹ̀sùn kàn pé wọ́n fún wọn ní nǹkan mu yìí excuse me láwọn tán náà gbé wá iléeṣẹ́ ìjọba kan tán ń pariwo táwọn ọlọ́pàá ni wọ́n ti yọjú sáwọn tán láwọn náà fi Naira Marley ṣe àmbásẹ́dọ̀ wọn náà ti fáwọn kan náà ní nǹkan yẹn irú ẹ̀ mú sẹ́yìn tó jẹ́ wípé wọ́n rí wàlẹ̀ àṣà àti àwa ò kọ̀ǹfàmù ẹ̀ gbọ́ yìí sọ yìí ni ìròyìn ẹlẹ́jẹ̀ ni ó dìgbà tí autopsy bá sọ tán rí wípé nǹkan báyìí ni ò tán bá ṣàyídáyédá autopsy o. Tan, tí wọn bá gbé dúdú lé alọ́ o dípò funfun tí wọn bá gbé olúwọlé lé alọ́ dípò ọ̀ríjínà àmọ́ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn kì í pèsè ẹ̀bọ publicly o àwa àmọ́ nítorí bí ọ̀rọ̀ kéèsì Mohbad ṣe rí bóyá wọn máa àmọ́ tó ṣẹlẹ̀ yóò sì wà ń bẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ rí torí Mohbad yìí ṣẹran ìlú kan ṣẹ́ẹ̀sì rọ́rọ̀ DNA yẹn náà wà ń bẹ̀ wọ́n ṣe DNA wọn rògùn ẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ lẹ́yìn lálàá tẹ́ ẹ ní Mohbad sọ fún yín pé kí òun kọ́ lòun lọ́mọ àbí wọ́n ti ṣe DNA nígbà kan ní Saudi àbí àtàwọn tí ò lálàá náà tó jẹ́ pé èrò orí wọn ni wọ́n fi ń ṣe àgbékalẹ̀ gbogbo yín ló yẹ kọ́lọ́pàá kó kẹ́ ẹ sọ tẹnu yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn èèyàn fọkàn balẹ̀ o ẹ máa rí wìrìwìrìn ẹ máa rí àṣírí ńlá tí autopsy yẹn máa tú ẹ máa rí àṣírí ńlá tí autopsy yẹn máa tú ìdí nìyẹn tí wọn tí ì fi lè sin Mohbad nsìn torí ó ṣe àmọ́ ìgbà tí autopsy máa jáde eléyìí dẹ̀ fi yé wa wípé wọ́n ń ṣiṣẹ́ ni so ọlọ́pàá kọ́ ló ń ṣe autopsy o investigation interim gẹ́gẹ́ báwọn ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ṣe pè fún wa táwọn ṣe ìwádìí gbọ́rọ̀ lẹ́nu eléyìí gbọ́rọ̀ lẹ́nu eléyìí ìwọ náà ó sojú ẹ ó yá wá sọ tẹnu ẹ ń táwọn ṣe àkójọpọ̀ ẹ nìyẹn táwọn ọmọ nàìjíríà sì ń sọ pé kí ló dé tẹ́ ẹ̀ ṣe ní kúkú ní sùúrù nígbà tẹ́ ti wá jáde ní ìsìn tẹ́ ti sọ íńtẹ́rìmù fún wa kí ló dà kí ló fi kí ló ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀ tí ì mọ suspect gan ẹ̀ tí ì mọ prime suspect ọ̀rọ̀ ó lù láwọn tán sì kó yìí bọ́wọ́ ìyá bá dùn wọ́n ọ̀rọ̀ ó lù jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló sì ń sọ wípé láti ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ti mú Sam Larry tí wọ́n ti mú wọn ti ẹ̀ sọ fún wa pé àwọn mú wọn àwọn onítọ̀hún ló fẹnu ara sọ fún wọn pé àwọn ti rèé ṣe mítìnì pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá kó tó di wípé wọ́n jẹ́ òye wa wípé wọn ò jẹ́ kán lọ́ọ́lé Sam Larry eh, Naira Marley prime boy gbogbo wọn wà nílé iṣẹ́ ọlọ́pàá ẹ jọ̀ọ́ ó yẹ kẹ́ ẹ fojú wọn hàn wá à ń gbọ́ wìrìwìrìn wọn lóòtẹ́ẹ̀lì lẹ fi hàn sí wọn náà sí ní àtìmọ́lé ẹ bá wa pàréèdì wọn wọn sáà tí ìdájọ́ fún wọn ẹ bá wa pàréèdì wọn odidi ọlọ́pàá tán ṣe ìdájọ́ fún gan lẹ́nujọ́ mẹ́ta ìtọ́pá àyàn tọ́pa lọ́ọ̀yà ọmọbìnrin kan wọ́n pàrẹ́ èdè ẹ̀ kan tó dájọ́ ọkú fún un nígbà wọn mú Ṣeun Kútì náà wọ́n pàrẹ́ tó gbẹ́lọ́pàá létí wọ́n pàrẹ́ èdè ẹ̀ àkíùsì wọ́n máa ń pàrẹ́ èdè àkíùsì ni bóyá ó fi rẹ̀ ẹ́ lẹ̀ o bóyá ó fẹsẹ̀ ara ẹ̀ rìn wá sílé sí ọlọ́pàá àbí wọ́n lọ mú un tipá tì kú kó yẹ kẹ́ ẹ pàréèdì wọn torí lọ́jọ́ tẹ́ ẹ kó wọn lọ kóòtù náà olùjáde o a sì rí i wípé ibi tí àwọn kan ti ń dárúkọ Sam Larry náà ló ti ń nawọ́ ló tún ti ń pariwo mọ́ ẹni tí ń dárúkọ rẹ̀ tó lo máàsì símú gbogbo ẹ̀ là ń wọ ọmọ Nàìjíríà ń rí yín o kò sí àṣepamọ́ lọ́wọ́ o kò sí àṣegbé o iléeṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ takuntakun ń tèmi o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn èèyàn rí àrísà wípé iṣẹ́ ẹ̀yin ẹ̀ ń ṣe ni ẹ mú ẹ bá wa pàréèdì Sam Larry kárí bí wọ́n ṣe máa ń pàréèdì àwọn sọ́spẹ́ẹ̀tì tán máa ń gbàsọ́ lọ́rùn wọn tí ó ku bọ́ksà nìkan tí ó ku bọ́ksà nìkan àti gbogbo àwọn ọmọ tí Sam Larry náà ń lò yẹn tí Mohbad dárúkọ ẹ bá wa mú gbogbo wọn wọn lórúkọ ó dárúkọ wọn ó sì ti ó yẹ kẹ́ ẹ ti ìnváìtì ọba tó dárúkọ náà àgbọ̀n kankan bóyá ẹ invite ọba tó dárúkọ àbẹ́ invite ẹ àti ìgbọ́n kankan o gbogbo àwọn ọ̀rọ̀ yìí lọ́mọ nàìjíríà náà ń retí kẹ́ ẹ jẹ́ wa lábọ̀ o bẹ́ẹ̀ náà sì ni bàbá Mohbad sọ lórí BBC wípé ẹ̀yin lẹ fà á tóun fi lọ tètè sin ọmọ òun o nítorí wípé òun fẹ́ lọ kọ rìpọ́ọ̀tù ní police station ẹ̀já òun kulẹ̀ ń bẹ̀ ẹ̀ jẹ́ kó kọ rìpọ́ọ̀tù ẹ jẹ́ kó ń kọ rìpọ́ọ̀tù o gbogbo ọ̀rọ̀ yìí àwa ò blame iléeṣẹ́ ọlọ́pàá o ṣùgbọ́n tá à ń sọ ni wípé gbogbo ayé ní ń wò yín o all eyes on the police ẹ bá wa ṣe dáadáa kó clear bíi tẹlifíṣàn ayé àtijọ́ tá a rèé mọ́ yí òpó rẹ̀ ń ta téèyàn kan wà nínú ilé yí sọ́tún yí sósì àti rí bẹ́ẹ̀ ṣe ń yí báyìí o ẹ̀ ń yí sọ́tún ọ wà á máa yí bí stiarin ni wà á wá máa yí wà á wá máa yí bí stiarin ni wà á wá máa yí ẹ ti ń yí bí stiarin o ẹ̀ ń wá nẹ́tíwọ́ọ̀kì ẹ jọ̀ọ́ à ń retí kọ́tọ́psì jáde a ti mọ̀ pábọ̀ gidi lẹ́ẹ̀fún wa ikú Mohbad ò gbọ́dọ̀ gbé o ẹ kò para ẹ ni ẹ kò yẹ kó gbà kò yẹ kó lọ sí kinní kan kò yẹ kó gbà kí nọ́ọ̀sì kan ṣe kinní ó ti ń gbọ̀n ó ti ń ṣe àwáwí àwáwí nìyẹn o bírú ọmọ yín náà ẹ̀yin dẹ̀ ń sọ̀sọ̀kúsọ kiri bírú ọmọ yín bá ríru pressure yẹn yóò dáwọ́lẹ̀ o nígbà téèyàn bá jó lórí èrò tí gbogbo èrò tí sì ń tẹ̀lé sí jọ́ta ẹ̀ báwo ló yẹ fẹ́ smart so ìyẹn ni àwa ní káwa wá sọ fún yín o prime boy gbogbo ohun tó o bá mọ̀ ẹ̀ ẹ̀ ò jẹ́ sọ ọ́ gbogbo ohun tó o bá mọ̀ ṣé o rí ọlọ́pàá tán ṣe dájọ́ ọkú fún wọ́n ń dájọ́ wọ́n sì ń dájọ́ ọkú nàìjíríà o wọ́n ti àbọ̀lìṣì ẹ̀ o wọ́n sì ń dájọ́ ẹ bá ń lọ́ọ̀bù kínní ẹ bá ń láìkì ẹ̀ wọ́n sì ń dájọ́ ọkú ní nàìjíríà o tó bá ń parọ́ fún ẹ wípé ẹ̀wọ̀n náà máa fi ẹ́ sí ẹ̀wọ̀n ọdún mélòó kan àbí ẹ̀wọ̀n gbére wo wọ́n ń dájọ́ ọkú ní nàìjíríà o ẹ̀ ń bá pààyàn pípa náà pa o sọ́n tó o mọ̀ ó bá ṣe ń tó rán ọ ó ṣeé ṣe kọ́ ọmọ dìyà tó nígbà tó sọ̀rọ̀ tá ń rán ọ gbogbo ibi tọ́wọ́ ti wọ́wọ́ tọ́wọ́ ti kan ọwọ́ lórí ọ̀rọ̀ Mohbad tẹ́ ṣe ṣekú pa á gbogbo ẹ̀ ní kẹ́ ẹ yá afẹnu ara yín sọ o gbogbo ẹ̀ ní kẹ́ ẹ fẹnu ara yín sọ o àwọn ọlọ́pàá náà dẹ̀ ti jẹ́ kó clear fún wa òwe náà fi ń sọ̀rọ̀ wípé gbogbo jàgídíjàgan jàǹdùkú màálù bó ba ọpá bó ba ọbù lẹ́sẹ̀ tẹ́ ẹ kó bọ kàdá rè ka ọmọ ìmọ́lẹ̀ tí iṣẹ́ kan tí iṣẹ́ méjì gbogbo àlára ń tó líìdì sí ikú rẹ̀ ẹ jọ̀ọ́ lẹ́sẹẹsẹ prime suspect márùn la ní o márùn nọ́ọ̀sì aláìmọ̀kànmọ̀kàn aláìmọ̀kàn ah wọ́n ṣe mí láàánú fún nọ́ọ̀sì wọn o yóò mọ̀ pariwo báyìí yóò mọ̀ ké yóò ti kó ara látijọ́ yìí prime lẹ́lẹ́ẹ̀kejì wọ́n dárúkọ ọ̀rẹ́ Mohbad kan náà tó lè pe nọ́ọ̀sì wá lẹ́lẹ́ẹ̀kẹta Samulari lẹ́lẹ́ẹ̀kẹrin Naira mali lẹ́lẹ́ẹ̀karùn-ún prime suspect làwọn márààrún o prime suspect làwọn márààrún o ẹ̀yin ẹ máa wo ìyàwó Mohbad ràn ẹ fi ilẹ̀ ó bá lóun ò ṣe DNA ṣùgbọ́n èmi mọ̀ pé ọ̀rọ̀ àṣírí ó ó bá mọ nǹkan kan bó bá mọ nǹkan kan àwọn tí ó tú láṣìírí rèé prime boy yẹn kó sọ tẹnu ẹ̀ kó jogun omi ìyá prime boy ẹnì kan fún yín láàyè kẹ́ rí ọmọ yín kẹ́ ẹ tẹnu ẹbẹ ọlọ́pàá kan fún yín láàyè kẹ́ rí lójúkorojú oúnjẹ tó bá orúkọ tó bá wọ ọmọ lọmọ mọ jẹ lẹ́yìn òdì ó ṣeé ṣe ó ti jorúkọ míì ò ń bà téèyàn bá ń bá gbogbo ojú tẹ́ fi ń wò láyé ìgbà tí òun àti Mohbad wa máa ń jẹ̀kọ lọ́dọ̀ ọ̀yẹ́ sísọ ẹni Mohbad ló kan gáńtà àbí tẹ́ ti ń tara tara ìsìlẹ́nu ọ̀nà lé yín fún yín ẹ̀ ń retí kó ṣe bẹbẹ fún yín ná dẹ́mi ẹ̀ légbodò ẹ lè má mọ tó ń ṣẹlẹ̀ láàrin Mohbad àtọmọ yín o excuse me ẹ lè má mọ o adìyẹ ń jẹ fún ara wọn o ẹnìkan fún yín níṣẹ́jú péréte kẹ́ ẹ fi rójú ojúkojú kẹ́ ẹ fi bá prime sọ̀rọ̀ wípé kó sòótọ́ tá ń ránṣẹ́ tá ń gbéṣẹ́ fún un nígbà tẹ́ ń pa òwe òwe láàbù ní nàìjíríà àwọn òní mo ti máa ń sá pé ẹni tí bá ń parú òwe yìí pé bí tẹnìkan ò bá wọn ń parú òwe ńlò èbò òdìgbà tí téèyàn kan bá bàjẹ́ kí téèyàn kan ó tó dáa òwe pé ojú ọ̀run tẹ́yẹ pò láì farakanra làwa máa pa ń bí òwe táwọn ń pa lu èbónú ó ṣe tiẹ̀ ń ó ṣe tèmi ni ṣàdúrà ń sàmì kò síjà ń ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n nígbà tẹ́ bá ti ń pa òwe òwe àlùfàǹtà òwe èkà of Africa ẹ ti ń pa lówe tẹ́ ń pa lásàmù bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá àmọ́ ralé ayé gbé ni yá a sá táwọn tó bá ń parú òwe hùn wọ́n bá ti ẹ̀rọ ayé ilé ayé gbé wọ́n mọ̀ jẹ́ kán fẹ̀mí rẹ̀ ralé ayé gbé owó táwọn ń nánú ọjà ayé mọ̀ nù kì í mọ̀ ṣe dọ́là kì í mọ̀ ṣe pọ́n kì í mọ̀ ṣe náírà ó dáa Uh, justice for Mohbad o a ní dákẹ́ lórí ọ̀rọ̀ ti Mohbad tẹ́ bá rò pa ti dákẹ́ àwọn eléèbó ń ṣe tiẹ́ àwa ń Yorùbá náà ń ṣe a sì ní kúnu lórí ọ̀rọ̀ Mohbad until justice is served yìí ṣe bá àgbé èbó Yorùbá kàn dùn lẹ́nu wájú èbó lọ́ni a sì ń gbáṣà àwa lárugẹ ni àwa ìsọmọ àlè tí fọwọ́ òsì yíjú wèlé bàbá rẹ̀ justice for Mohbad bá ṣe mọ́ pariwo ẹ̀ tá a mọ́ palantia rẹ̀ nù tá a mọ́ fẹ̀ fún títí ọlọ́run ló sì gbé kalẹ̀ èèyàn kankan ní béèrè ọlọ́run ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ náà sì ń pariwo. àwọn onílé àwọn ayé tí ń ṣelé ayé lọ báyé ṣe wà nù báyé ṣe wà nù wọn á bá láyọ̀yọ̀ wọn á bẹ́lẹ́kún sún ilé ayé kọ̀ǹtínú ṣùgbọ́n ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá gbogbo àwọn tí Mohbad dárúkọ àtàwọn tí àwọn ọ̀rẹ́ Mohbad tó wà látàtà yín dárúkọ ẹ má fi ọwọ́ ọlá gbá wọn lójú o ẹ má jẹ́ kán fọwọ́ ọlá wọn lójú mo mọ̀ pọ́lọ́pàá ò lè fọwọ́ ọlá wọn lójú wọ́n ń wò mí mo mọ̀ pé yẹn ọlọ́pàá ń wò mí mi náà dìídì fọ́lọ́ andrew yín ni ẹ mọ́ jẹ́ kán fọwọ́ lágbá wọn lójú o àwọn èèyàn jàǹkànjàǹkàn tán pé Mohbad sí ṣòwò adẹ̀tún gbọ́ àmọ́ bóyá òótọ́ ni torí lẹ́nu ìyá kan ìyá kan wọn ò ní dárúkọ ẹ̀ tí mo ń palantia káàkiri orí social media àwọn òdodo ọ̀rọ̀ kan máa ń jẹyọ látọ̀dọ̀ rẹ̀ látọ̀dọ̀ kẹ́mkẹ́m àwọn òdodo ọ̀rọ̀ kan máa ń jẹyọ gbogbo èmi yóò bá bọ̀ wọ́n ní ojú tí igi tẹ́ ẹ bá fojú ré ni mo fọ́ ni lójú èmi yìí fojú ré igi kankan wọ́n ní ọ̀gbẹ́ni tí a mọ̀ sí Cubana priest ló bá jẹ́ lóòótọ́ ni ẹ bá wa torchlight sí o wọ́n ló fún bàbá Mohbad ní four million naira kì í sì í ṣègbà tí Mohbad kú tán ló tó fún lówó wọ́n ló kò sérí kò fún bàbá Mohbad lówó rí odidi four million naira ó kọjọ́ méjì tí Mohbad máa jáde láyé ẹ bá wa ṣèwádìí o accusation ni o wọ́n àlẹ́ẹ̀jì ni o ṣùgbọ́n ẹ má fojú fò ó ẹ bá wa ṣe ìwádìí tó tọ́ owó kí ni owó kíni ṣé Mohbad ló ní kí ó bá òun sẹ́ǹdì ẹ̀ sí bàbá òun ni àbí owó kíni. prime boy náà sì sọnú ọ̀rọ̀ rẹ̀ tó sọ lórí tvc ṣé ń bọkàn bá mi gbà lọ n ò tiẹ̀ rí èèyàn dá lóhùn <laughs> iṣẹ́ facebook nù mo mọ̀ pé wà ń bẹ̀hùn yín tó parí iṣó yìí ìṣókọ̀ ṣó <laughs> wọ́n tó parí iṣó yìí ó tún jọ ṣó ah, ó dáa <laughs> àwọn àbàdàn ló fẹ́ kó sí mi lórí. I will soon end this show bọ́ńtà ń sọ ni pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń fò káàkiri yìí nípa ọ̀rọ̀ Mohbad wọn kì í sọ̀rọ̀ wọn ń sọ̀rọ̀ téèyàn kàn ń fẹ́ dànù o wọn ń sọ̀rọ̀ téèyàn ń fẹ́ dànù o ẹ máa bá wa kán lẹ̀ o Primeboy dẹ̀ sọ nú ọ̀rọ̀ tó ti jẹ́wọ́ lórí TVC a mọ̀ pé elérèfénu ọwọ́ ò tí ì bà ń gbà yẹn tó fi jẹ́wọ́ ó sọ ó ní òun padà wọlé níbi tó ti ń ṣe ṣóò ní Ìkòròdú nígbà tí Mohbad ti lè ń bọ́lẹ̀ tán àbí nígbà tóun fúnra rẹ̀ òun ọ̀rọ̀ ẹ̀ ti pé méjì ó ló lè ń bọ́lẹ̀ níbì kan ó ní òun lòun fúnra sọ pé òun máa bọ́lẹ̀ lọ clear ọ̀nà ó nígbà tó dẹ̀ ti gbà tí ò gbà kóun wọnú mọ́tò mọ́ òun lọ bá ọ̀gbẹ́ni tí gbogbo ayé mọ̀ sí Kubana priest kubana priest ẹ bá wa bí Cubana priest lẹ́jọ́ o Gistlover náà ti gbé ẹ bá wa bí Cubana priest lẹ́jọ́ owó kí ló fi ránṣẹ́ sí bàbá Mohbad tó kù ọjọ́ kejì ó kọjọ́ méjì tí Mohbad ó tán pa Mohbad ó kù ọjọ́ méjì bẹ́ẹ̀ náà la sì ń gbọ́ àwọn tí ń fa Mohbad lọ́tún lọ́sì níbi tó ti ń ṣe ṣóò yẹn láàrí téèyàn kan sọ wípé ṣe pa ni wọ́n pàpà pa o òun kàn tiẹ̀ sọ̀rọ̀ jáde ń tó tiẹ̀ ní bó ṣe rí ibi tó ń fà á pé ṣe fẹ́ fà ya ni ṣe fẹ́ pa ni àṣàrìmọ̀ ẹ̀ nìyẹn ẹ jọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ DNA náà ẹ bá mú lọ́kùnkúndùn Cubana priest kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ṣó ẹ ló wá èèyàn kan nínú yín náà tó wá pàdé yín ló fún ní kinní yẹn mu kinní kan bitters àmọ́ tẹ́ ń bítà kiri ah ọ̀gá o náà mọ̀ jẹ́ káyé mú wa bọ́ta bá ti pọ̀ jù kó sáfẹ́lẹ̀ kó sáfọ̀hún kó sáfẹ́lẹ̀ kó sáfọ̀hún kó sáfẹ́lẹ̀ káṣèrè èèyàn kan tá lólobó kó pò Nàìjíríà ó fi iṣẹ́ orílẹ̀ náà for a while. ògo wa búrẹ̀kẹ̀ àwọn èèyàn ń gbọ́ orin ẹ lọ ó kàn méèkì owó lọ lẹ́yìn ikú ẹ̀ àwọn kan náà sì ti jókòó báyìí wọ́n ti mọ́bẹ̀ dání pa àwọn òpin owó ẹ̀ nípínkúpín làwa náà ṣe ń pariwo gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ sí bísínẹ́sì ẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọmọ àtàwọn míì tó gbọ́mọ wá ẹ̀ ṣe DNA ó ti di dandan ẹ ṣe DNA o tá a fi mọ ọ̀ríjínà ojúlówó ọmọ Mohbad èèyàn kan ò kàn lè gbọ́mọ wá tẹ́lẹ̀ là ń pariwo wùmí wùmí nìkan kọ́ gbogbo yín lẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bá gbọ́mọ wá pò ń bímọ fún Mohbad gbogbo yín pátá nǹkan ẹni sì di méjì kó bí kó bí àgbà àgbà gbogbo ọmọ Mohbad ó ti fẹ́ stéètì ilẹ̀ fún yín àwa nígbọmọ àlè kó mọ̀ bá àpákùnrún gbogbo oríṣiríṣi tá à ń gbọ́ yìí ẹ mọ́ fojú fò ó ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọlọ́run á fún yín lágbára o ẹ̀yin èèyàn ẹ mọ́ wà nú àwọn tí ń sọ pé Mohbad náà gọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ọ̀rọ̀ àlùfáà ń sọ káàkiri ó gọra ẹ̀ ni ó ṣe kinní kan ni ìkan náà àwọn olórí yẹn náà ń sọ pé à òun ló jẹ́ kó pa òun o òun ló fira ẹ̀ lẹ́ẹ̀kan pa lẹ́nu ẹ̀ à àbí kó lọ́mọ dúpẹ́ tiẹ̀ lọ́wọ́ ọlọ́run ló fi rẹ̀ lẹ́ẹ̀kan pa à ó mọ̀ tàbí tí ń lé ẹ̀mí ẹ̀ tọ́lọ́ tọ́lọ́ ti ṣẹ́gun fún tọ́lọ́ ti ṣẹ́gun fún kò jẹ́ bóyá jẹ́ lórí ṣó lẹ́ni o a ti ń pẹ́ jù lórí ṣó iṣẹ́ wà lọ́la mo fẹ́ kẹ́yìn tèmi Facebook ti ṣe bó ṣe wù wọ́n tí n bá parí ṣó yìí ni màá tó mọ kí làbá lọ àbábọ̀ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ̀ sí níbi tẹ́ bá rí wò létà ẹ bá ń ṣí à ẹ̀ ẹ bá ń pín kó kálé kó ká oko torí bá ṣe mọ sọ́ọ̀rì o bàbá ti mọ̀ pa fẹ́ justice fún Mohbad bá ṣe máa sọ́ọ̀rì gbogbo eléyìí tí mo wá sọ lénìí kò tí ì délé ẹjọ́ o so ẹ mọ́ rò wípé ilé ẹjọ́ ti fi kíní sí o àlẹ́ẹ̀jì ní gbogbo rẹ̀ o so ti yé bá ń pẹ́jọ́ ò bá ti ìdílé ẹjọ́ náà wọ́n ń pè ní àlẹ́ẹ̀jì allegedly reportedly allegedly ẹ báwọn professionals ṣe máa ń ṣe nù àlẹ́ẹ̀jì ní gbogbo rẹ̀ mo sì sọ ń bẹ̀rẹ̀ ṣó ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tan torchlight síbẹ̀ torí ẹ̀ làwa ṣe ń tẹnu mọ́ ọ ó dìgbà táwọn ọlọ́pàá pa parí iṣẹ́ wọn ká tó mọ ohun tó pa Mohbad ṣùgbọ́n gbogbo atótónu tá à ń ṣe yìí ni wípé Mohbad sọ̀rọ̀ ọ̀lẹ̀ kó tó kú bẹ́ẹ̀ la sì rí àwọn kan náà rí àwọn fọ́nrán tó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ń lépa ẹ̀mí ẹ̀ la sì ní kàn bá wa mú àwọn wọ̀nyí dáadáa ìyá prime boy ẹ jèrè ọmọ yín o bí ó bá ti mọwọ́ ń bẹ̀ ọlọ́run ó kó yọ ẹ sì jèrè ẹ̀ torí ẹ hàn jẹ́ kẹ́ ẹ jèrè Mohbad gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ jèrè eléyìí ṣùgbọ́n ẹ bá wa tẹ̀nu ẹ bẹ̀lẹ̀ sí ọlọ́pàá kan fún yín níbi wákàtí kan kẹ́ ẹ jọrọ́ mọ yín lójúkojú ojúkòrò ìpojúkòrò jẹ́ ẹ bá sọ̀rọ̀ tọmọ tìyá ẹnájì tọmọ tìyá tẹ́ ẹ fi dẹ̀jẹ̀ lé lórí ńgbà wà ń kékeré ńgbà tí ò tí ì mọ nǹkan kan ẹ fi ẹnájì yẹn bá sọ̀rọ̀ ó tu tẹnu ẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ sí à kò lè kò sásìgbé o kò sásìgbé o kò ní jù báyìí lọ lórí ètò ẹ àmọ̀fẹ́lẹ́ ìkọ́gbọ́n gbogbo ìwọ tó bá mọ̀ pé wọ́n ló lànà ìwọ ló lò ní tó sì tún á ní lọ́kàn pé wọ́n náà ló tún lọ́la ó jẹ́ mọ́ kọ́gbọ́n ó jẹ́ mọ́ fi eléyìí kó mọ́ fi sí ọ̀gọ́ rẹ kó fi kó tì sọ́gọ́ kó fi pamọ́ bẹ́ẹ̀ pé kò sálágbára kan o àfọlọ́run ọba ẹ̀ńtọ́lọ́run bá sì ń gbà á fún kó mọ́ tójú ilẹ̀ mọ́lẹ̀ kó mọ́ jẹ kó mọ́ tẹlẹ̀ bàṣubàṣu kó mọ́ pa ọmọ aráyé lẹ́kún jayé ojú ọ̀run tẹyẹ fò láì farakanra bí tí wọn ó bá ọ̀rọ̀ ọmọlúàbí mi ta lẹ́yìn dé rèé ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n bẹ́ẹ̀ ni àbọ̀rọ̀ la sì sọ fọmọlúàbí bó bá dénú ẹ̀ ní ọ̀dọ̀ dídí ẹ̀yin tẹ́mi ẹ̀ ṣeun ṣeun wo gbogbo ìgbà mi ẹ̀ wọ́n ní bọ́mọdé bá dúpẹ́ orí àná yọ̀ọ́ rí mi ìgbà ẹ̀ ṣe ẹ̀yin olóye ẹ̀yin ọlọ́gbọ́n tí mò ń fọgbọ́n yín ṣọgbọ́n tí mò ń fi ìmọ̀ yín ṣe ìmọ̀ tí mò ń fi ìtọ́sọ́nà yín tí mo fi gbé ẹsẹ̀ lórí ìkànnì yìí Mr Bobby ló kọ mi èmi lọ́mọ owó olódò ọba ọmọ atẹnibọlá ọmọ atẹnibọrẹ ìwọ tí ò nílẹ̀kùn ńgbà kan tá à ní kọ́kọ́rọ́ àti ní kọ́kọ́rọ́ security dollar là ń lò ní ìsìn ẹrú wẹ́wẹ́ láà fi sọlé títí dìgbà míì tá a fi fure pàdé ire lójú owó rí o ire kàbìtì justice for Mohbad i love you all iléeṣẹ́ ọlọ́pàá ṣe o god bless you ẹ bá wa tún tẹra mọ́ ẹ bá wa dáná sí ẹ bá wa kóná mọ́ justice for Mohbad justice